الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ọpẹ́ ni fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kọlọ́ọ̀bá kí ó gba sọ̀láàtì wa anábìwa muhammad sallallahu alayhi wa sallam ó ní afdọ́lù sọ̀dáwàd ó ní eléyìí tó dáa jùlọ nínú gbogbo ìrun téèyàn máa ń kí láyé ala al-itlaq ní generally ní àpapọ̀ kò sí irun kan tó lọ́lá tó irun yìí gẹ́gẹ́ bí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam bó ṣe sọ fún wa ó ní salatu subh olóhùn náà ní irun as irun àṣùbà fi jama'atin tẹ́lẹ̀ téèyàn bá kí ní jama'a ó tún yàtọ̀ sí ìrun téèyàn kí lóhun nìkan ní tó kí àṣùbà lóhun nìkan yauma al-jumu'ah ó tún wá jẹ́ ọjọ́ jumu'ah ìrun tó dáa jùlọ tó lọ́lá jùlọ tó lápọ́nlé jùlọ tó lóore jùlọ tó ní ẹ̀san jùlọ salatu subh òun ni ìrun àṣùbà fi jama'atin eléyìí tá a kí pẹ̀lú jọmáà yawmal jumu'a ní ọjọ́ jumu'a eléyìí ni èyí tó dáa jùlọ nínú ìrun Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ oríṣiríṣi ọlá fún wa nípa ohun tó ń bẹ fún àsùbà ó ní raka'at al-fajr ó ní rákà méjì eléyìí tí a ṣáájú ká tó kí sọlá tó sọ̀rọ̀ téèyàn bá kí rákà méjì yẹn péré khairun olóore ọlọ́lá mina dúnìyà ju gbogbo ilé ayé tá a wà mẹ́rin lọ ilé ayé fún rẹ̀ wà máa fi há àti gbogbo nǹkan tó wà ní pátápátá rakaat alfajir ó jùlọ ló jẹ́ wípé hiya sunnatun mu'akkadatun sunna ní kákí rọ́kàtà alfajir ó wá jẹ́ nínú àwọn sunna tá a kọ́ pamọ́ sunna tó fẹ́ dàbí ọ̀rọ̀ yàn torí pé khayru mina dunya wa ma fiha rákà méjì péré yẹn olóore olọ́lá ju ilé ayé lọ àti gbogbo nǹkan tó bẹ ilé ayé ló fi pé tó lọ́lá ju ilé ayé òun lẹ́yìn tó pa àwọn oore pọ̀ ó kí sọ̀lá tó sọ̀rọ̀ ó tún wá yọ rákà àtàlùfàjì rákà sọ̀látù sọ̀bà nínú ọlá tó wà fún òun ni wípé àwọn màláìkà màláìkà tù lẹ́yìn wà màláìkà tù nàhàr àwọn màláìkà òru àti màláìkà ọ̀sán wọ́n máa ń pàdé ànábìwá muhammad sallallahu alaihi wasallam ó ní yàtà àkọ́bùnà fíkùm màláìkà tù lẹ́yìn wa malaikatun nahar ó ní wọ́n máa ń gbaṣẹ́ lọ́wọ́ ara wọn àwọn màláìka ọ̀sán àti màláìka òru wọ́n máa ń pàdé ní sóbọ̀ wọ́n sì máa ń pàdé ní asir àwọn tí wọ́n bá wà pẹ̀lú yín láti sóbọ̀ wọ́n á wà pẹ̀lú yín tẹ́ bá kí sóbọ̀ wọ́n á kí pẹ̀lú yín tẹ́ bá kí zuhur wọn á kì pẹ̀lú yín tó bá di àsìkò ansir tẹ bá ti fẹ́ kí ansir àwọn màláìkà míì máa tún wá àwọn méjèèjì àwọn màláìkà yìí wọ́n á wá wọ́n á gbàṣẹ lọ́wọ́ ara wọn tó bá wá di àsìkò àlìfájà àwọn màláìkà tọ̀sán yìí àti ti òru àwọn méjèèjì máa ń pàdé wọ́n á wá kírun sóbọ̀ṣì pẹ̀lú yín ló fi jẹ́ pé àwọn màláìkà tó máa ń kí sóbọ̀ṣì pẹ̀lú wa wọ́n pọ̀ ló ń ka ju màláìkà tí máa ń kí gbogbo ìrun pẹ̀lú wa lọ ìyẹn lọ́nà fi sọ wípé wà Qur'an al-fajr àti ìmá ka al-Qur'an ní àsìkò al-fajr rí ẹ̀ àwọn àfẹ́ẹ̀sì wọ́n sọ wípé wà Qur'an al-fajr Qur'an al-fajr bí wọ́n ní wà salatu al-fajr pé ìtumọ̀ Qur'an bí òun náà ní ìtumọ̀ sọ̀lá kí ló wá dé tí wọ́n fi sọ salatu al-fajr ní Qur'an al-fajr wọ́n nítorí pamọ́ ń ka kùránì bẹ dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ àti kó gùn ju gbogbo irun tó kù lọ. wá Qur'an al-fajr irun al-fajr tẹ wá rí ẹ kana mashhuda wọ́n máa ń jẹ́rìí sí àwọn wo ló ń jẹ́rìí sí àwọn màláìka àwọn màláìka tí wọ́n pọ̀ gan ni wọ́n máa ń kí subuh pẹ̀lú wa. ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní askọlù sọ̀láàtì alálùmọ̀nàfíkìn ó ní eléyìí tó nira jùlọ fún àwọn mọ̀nàfíkì àwọn tó jẹ́ pé fìdárìkìl asfali nìlànà ibi tí wọ́n máa padà dé sí òun náà ní ibi tó jìn jùlọ nínú náà kọlọ́ọ̀bá kó bá ṣe là wá nù náà. àwọn mọ̀nàfíkì ànábì sallallahu alayhi wa sallam sọ pé askọlù sọ̀láàtì alálùmọ̀nàfíkìn irun tó máa ń ní wọn lára jù láti kí sọ̀látùl fajr wa sọ̀látùl ìṣà òun náà ni irun alifájàrí ìtàkì àti irun àlẹ́ ìṣà ó ní àwọn irun méjèèjì yẹn máa ń nira fún mùnáfìkì tẹ́ bá ti fẹ́ dá mùnáfìkì mọ̀ ẹ wá wọn sí mọ́ṣáláṣí lásìkò yẹ ní rí wọn torí híya wàtú àsìkò òkùnkùn ni lásìkò tiwọn lọ́wọ́ ẹni tí ò bá wá fún fájìr èèyàn lè má mọ̀ ẹni tí ò bá wá fún ìṣá èèyàn lè má mọ̀ tẹ bá dúró ẹni afárí lálùfájàrí ni òkùnkùn ní òkùnkùn ní òjẹ́kẹ́rí mi àjọ wà ń bẹ̀ ni afárí fún ṣáì ni àtòrí pínlẹ̀ ti ṣú ni àjọ wà ń bẹ̀ ni ìbáná bí sọ̀rọ̀ bá àlùwà sọ́lá ló ṣáà lídìí wa ní orí irun ta ló fẹ́ lídìí wọn tẹ́lẹ̀ bí òun ṣàná bí sọ̀rọ̀ lọ́wọ́ àlùwà sọ́lá ó nira fọ́ọ̀mù náà fìtì ó ní law ya'lamuna ma fihima tó bá jẹ́ pọ́n ọmọ náà fìtì bá múre tó wà nù sọ̀látù ṣubú àti sọ̀látù làìṣá ni la àtàwùhùmá wà là òhàbùwà wọn bá wá kí kódà kó ṣe pé wọn máa rá kòrò ni. sò ló fi jẹ́ pé béèyàn bá kírun báyìí kábàárà wa dúpẹ́ fọ́nà wọn bá kábàárà wa dúpẹ́ fọ́nà béèyàn bá wá láǹfààní àti kí rọ́kà àtàlẹ́fàjìrì ṣáájú kó tó kí sọlátul fajr ó ní àǹfààní láti kí ní àsìkò méjì àsìkò alákọ̀ọ́kọ́ òun ni wípé tó bá ti kí sọlátul sóbọ́ṣì tán kó fi àsìkò lẹ̀ díẹ̀ kó wá dìde kó kí sọlátul raka'atul fajr kí èèyàn fi àsìkò lẹ̀ díẹ̀ kó má jẹ́ immediately bó ṣe parí sọláàtù yẹn bó ṣe parí eh, sọ̀látùl fájìr kó ti wá sáré dìde rárá ìyẹn ni wọ́n tá nọ́bì sallallahu alaihi wasallam sọ fún pé àṣọ́bọ̀ àrùbá ṣe ṣubú ìkìdí mẹ́rin ìyẹn làwọn àfàkò gbọ́yé tó sọ pé àṣọ́bọ̀ àrùbá pé eh, Bukhari radiyallahu rahimahullah pé mọ́ wá pé sọ̀látù ṣubú ìmẹ́rin ni rárá onaka hamzatu listifaham hamzatu listifahami ti wà ń bẹ tí ó ti yé irú kéèsì báyẹn ń sin a lè sọ pé asóbọ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe sọ pé alọ́ọ̀ níbẹ̀ yẹn wọ́n ti fi béèrè a lè ṣe tẹ̀sí hil hamza kó ba lè rọrùn a ní sọ pé àà àà tàbá sọ pé asóbọ̀ àṣùbà so lárúbá lè wọ́n sọ pé àà kan sọ pé àwọn akọ̀ fa ààyè wọn fàágò àṣọ́bọ̀ṣù arúbá ìyẹn ni mọ́ Bukhari mú wa torí pé náà ṣe mọ kùránì bẹ́ẹ̀ náà ni wọ́n gbọ́ lárúbá wá àṣọ́bọ̀ṣù arúbá sí àṣùbá ti di mẹ́rin ni torí ànábì béèrè lọ́wọ́ arákùnrin rẹ̀ bó ṣe kí sọ́bọ̀ṣù ìtàn báyìí ó fẹ́ kí rọ́kà àtẹlifájìrì lẹ́sẹ̀kẹsẹ̀ ó dìde àní dìde lẹ́sẹ̀kẹsẹ̀ láti kí rọ́kà àtẹlifájìrì natamahal a ṣe sùúrù àfarabalẹ̀ àbí kó jẹ́ pé lẹ́yìn ìgbà téèyàn ti sálámọ̀ sí èèyàn kan ṣáájú kó tó kì í láti lè fi rinlẹ̀ pé bírèkì ti wà láàárín sobo àti rọ́kàtà al-fajr wọ́n nígbà tí wọ́n mú àwọn hadithi wá nípìnlẹ̀ ìgbà tó ti ń di wípé àwọn oríṣiríṣi èèyàn ló ti wọnú Islam láwọn ṣẹ̀ṣẹ̀ dé tọ́ṣẹ̀ wọlé kó má bàa di wípá máa dàrú mọ́ wọn lójú kó dàbí pé àṣùbà rákà mẹ́rin ni wọ́n mọ̀nà ara wa pé lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ká má sáré dìde ìyẹn ni ọ̀nà àkọ́kọ́ téèyàn lè gbà pé rákàtà al-fajr tí èèyàn bá pàdánù ẹ̀ ṣáájú sọ̀látù subh ẹlẹ́ẹ̀kejì òun ni kádìlé ẹ̀ di wákùtù dúhà tó bá ti di àsìkò sọ̀látù dúhà káṣẹ̀ kìí so méjèèjì la máa rí nínú ìgbésí ayé àwọn sọ̀hábà àwọn àfáàní ìtútù wà áúlá tó dáa jù tánàbì kan máa ń ṣe fún rẹ̀ òun ni pé kó di ilé ẹbí àsìkò dùhà ṣùgbọ́n tá a bá ṣe nígbà tá a bá kí sóbó ìtàn lẹ́yìn ìgbà tá a farabalẹ̀ díẹ̀ ilé iná wọlé so kọ́nà ọba àlekè ọlá kò fi wá ṣe kòńgẹ́ dáadáa kó gba irun wa kó sì fi rọ̀ wá lọ́rùn láti máa kí sóbọ̀ ká sì lè máa kí ní jàmáà. pàápàá jùlọ ní ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحانك الله وحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك